yá pé àwọn ọkùnrin ó wà lọ́wọ́ máa fẹ́ wọn lọ́dọ̀ rẹ̀ wọ́n ní mùsùlùmí kan wá fẹ́ fẹ́ àwọn alayhi wa alihi wa sallam hukumu láàyè ló bá láàká ìmọ̀ ìdúkẹ́ tó pé nínú ẹ̀sìn ọlọ́run torí pé ìdájọ́ ọlọ́run là ń ṣe lérí àwọn alágbèrè wọ̀nyí ọlọ́run bá sọ pé ẹ má jẹ́ káàánú wọn ṣe yín níbi ìdájọ́ ọlọ́run ọba tẹ́ ń ṣe fún ọ because ẹni tí ẹ bá ní kẹ́ náà lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn-ún nítorí kó ṣàgbèrè tẹ́ ẹ bá nà dé sixty tẹ́ ẹ bá nà lórí ẹgbàá tó pé ọgọ́ta àánú tí yín tẹ́ ń nàgà ó ṣe ṣùgbọ́n nítorí pé òfin ọlọ́run ọba Allah subhanahu ọlọ́run bá gbé kalẹ̀ lizawajiri walikawafiri li lizawajiri walikawafiri kí ni túmọ̀ zawajiri òun ni wípé láti bí zájírù ọlọ́run bá gbé òfin ìyà òfin ìyà yẹn kalẹ̀ so that tí wọ́n bá ti fìyà jẹ àwọn kan àwa yòókù ó sákò níbi ìyà yẹn wọ́n sì zájírù fún wa ní zawajiri bẹ́ẹ̀ ó sì tún jẹ́ kàwáfìrù tó lé tí wọ́n fi pè ní kàwáfíù torí pé yóò jẹ́ kàfàrà ẹni tí wọ́n bá ti nà ní ẹgbà pé ó ṣàgbèrè lórí èyí tó ṣe òun ọlọ́run bò ní bí tó bá tó pé wọ́n ti nà bẹ́ẹ̀ náà ni tó bá já sí pé ó ti lóbìnrin lé àbó ti níyàwó nílé ló bá ṣàgbèrè ni wọ́n bá lẹ́nu kó pa ọlọ́run lè jẹ́ yá ẹ̀ṣẹ̀ mi o àmọ́ ẹ̀ṣẹ̀ àgbèrè yẹn ọlọ́run bá ò ní fi bímọ tó bá dọ̀wọ́ kìyàrá ló jẹ́ pé gbogbo òwò tó rẹ̀ nà ọ́ lẹ́gba tó rọ tó rẹ̀ nà ọ́ lóko ẹni bàkú ẹni fẹ́sàn ẹni aswad ẹni harun. gbogbo wọn yìí pátápátá ẹni tí ò rẹ́ nìkan kan nà ọ́ mọ̀ pé ìjọba ìjọba wa àwọn gan àgbèrè lọ́wọ́ ìjọ wa ti wá àwọn gan promote àgbèrè so kò sẹ́ni tí ó nà ẹnì kankan àmọ́ tó bá ìyá mọ̀ owó bá gbogbo ẹ̀ tọ́wọ́ bọ̀ kalẹ̀ tọ́mọ tó gbọ́nà sí obìnrin wa tó yára gbé bẹ́ẹ̀ bá túbá ìyá ọ̀jẹ̀ ìlànà ìjẹ́mọ̀ àfikẹ́ túbá kẹ́ tó torí pé ìbínú ọlọ́run ọba kéèyàn mọ̀ pé ìlànà kan ìlànà tí ò dáa ni mo sọ fún wa níjọ́ mélòó mo ní kéèyàn máa fi pé ọgọ́ta ọdún tó bá fi pé sixty tí ò bá fi jẹ́wọ́ níbi ìbàjẹ́ tó bá fi bá ọlọ́run ọba lẹ́ni tí ò túbá kò ní rí àwùjáde wọn tó rọrùn ìtorí pé ọlọ́run ti lọ́ọ̀ lára tó sẹ́ni ẹ̀ka tí ó mọ̀ ṣàgbèrè at the age of sixty ẹ lọ ògbà tó ti bẹ̀rẹ̀ ó kéré ju ó ti bẹ̀rẹ̀ at the age of thirty tó bá wá ṣe tó fi pé forty ọdún mẹ́wàá ó pé fifty ogún ọdún ó wá pé sixty ọgbọ̀n ọdún nínú ìṣẹ́ ọlọ́run ọ̀wá ti ẹ̀rí wàásì kan tó gbọ́ tí ó wàá fọwọ́ tán lẹ́nu pé látòlélọ́mọ túbá o ò rí ẹnìkan táyé rẹ̀ bàjẹ́ tọ́nà ògbó láṣìírí bóyá ó kú lórí obìnrin tọ́jọ́ ṣàgbèrè àbí ó kú sílé ibi tó wà alágbèrè rẹ̀ lọ àbí alágbèrè rẹ̀ ló kú sínú ẹ̀dẹ̀ rẹ̀ ni tó já sí pé àṣírí wọn wà bò kéèyàn wà pé ah àṣẹ ọlọ́run àṣẹ tọ́nà ọba bò tó bá bò láṣìírí àṣọ́sàánú ẹ̀ kó sì wà túbà. èmi nìyí ìbàjẹ́ tó lágbára ló wà níbi àgbèrè bákan náà nínú tí ò dá lágbèrè lẹ́ṣẹ̀ béèyàn bá tiẹ̀ ń ṣe èèyàn tó bora rẹ̀ láṣìírí torí pé Ọlọ́run ti bọ́ láṣìírí àlẹ́gbọ́ Muhammad sallá àlẹ́gbẹ́ Ọlọ́run bá bá subhanahu wa kò sẹ́ni kankan tọ́lọ́wọ́ bó dé forí ìlànà ìjà àlọ́ àyàfà wọn tẹ pé tí wọn bá dá ẹsẹ̀ yẹn tán ní kọńkọ owó tó bọ́ sí gbangba wa sọ pé àwa rèé o àwa là ń dá báyìí àwa là ń dá báyìí ànábì tí kò sẹ́ńtọ́ náà kò lè kúrú jìn àfẹ́ńtẹ́ pé tó bá dẹ́sẹ̀ rẹ̀ ní kọ̀ọ̀nù tán òun náà ní ó bọ̀ gbangba wa tó máa sọ bó ṣe dáa àpé nígbà tí mo gbà mú mo sí báyìí mo sí báyìí òun náà ni òun wá bọ́ sí gbangba wá mọ̀ ṣàlàyé tó ṣe sì bàjẹ́ yìí ànábì nínú àwọn yẹn wọ̀nyí láti gbé lọ́dọ̀ lọ. azina nínú ìlànà kan tí ẹ pé orílẹ̀ ọmọ bàjẹ́ táwọn Yorùbá tún bá ń bẹ̀rẹ̀ ẹ̀yìn náà ti gbogbo táwọn fi ti gbọ́ lásìkò wa obìnrin ó sì lórí láyà yóò mọ sọ fọ́kọ ilé rẹ̀ wípé inú ọmọ márùn-ún méjì tiẹ̀ o ẹ wo báyà ṣe kó ẹ wo bí o ṣe lójú tì nínú sẹ̀rí àsìlá kò sí tó ń jẹ́ gbogbo eléyìí ẹni ó ní ìyàwó ló lọ́mọ ìwọ tí wọ́n bá sọ fún ọ pé ló lọ́mọ ó tiẹ̀ kọ́kọ́ because tó bá rìlíìsì ẹ̀ fún alágbèrè tó báyàwó rẹ̀ ṣàgbèrè yìí ó fi kún èrè rẹ̀ ni because ó kanlẹ̀ ti jẹ ìgbádùn lára tí ò ti yẹ kó jẹ ìgbádùn lákọ̀ọ́kọ́ ó tún wá kó iṣẹ́ tí wọ́n ti ṣe àwọn ọmọ tó ti ń tọ́jú wọn láti inú oyún tó sọ wọ́n ló kọ tó ń tọ́jú wọn tó ń fún wọn lóúnjẹ lówó tí ò sí estimate ó tún wá tì sí ṣẹ̀ríà ò lọ báwọn ṣẹ̀ríà ní ṣẹ̀ríà aláàánú ẹni tó níyàwó pé is a cheated ẹni tí wọ́n ṣàbòsí sí ni wọ́n ń jísù rẹ̀ wà lẹ́yìn enínú ẹlẹ́ẹ̀kejì ni pé òun tí wọ́n á ní náwó lórí ìyá tó bímọ àtọmọ tí wọ́n bí fún ṣẹ̀rí àwa sọ wípé àlùwalàdó lè lè fẹ̀rọ̀ ẹni tó ní Thank you ṣùgbọ́n ọ̀nà mẹ́ta ló ti ṣe ẹgbẹ̀rẹ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ alẹ́ ẹ̀tọ́rọ̀ kí la pè ní alẹ́ ẹ̀tọ́rọ̀ ẹ̀tọ́rọ̀ ní kéèyàn jẹ́wọ́ alẹ́ ẹ̀tọ́rọ̀ kéèyàn jẹ́wọ́ fúnra rẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n alẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó gbé ìdájọ́ ṣẹ̀ríà lé lórí ọ̀pọ̀ àwọn tó pọ̀ jù nínú wọn wọ́n wá jẹ́wọ́ ara wọn ni wọ́n wá jẹ́wọ́ ara wọn fúnra wọn lọ́wọ́ bá nẹ́bí wọn Muhammad sallallahu alaihi wasallam pé àwọn ṣàbẹ̀wò n táwọn náà sì ń fẹ́ náà ni pé kí ìrẹ ànábì kó lo ìdájọ́ ọlọ́run bá láwọn lórí àrínú wọn tí Umar bin Khattab sọ pé ah kọ̀dí satar wàláwò sátàrọ̀ nafsa kó sì búra rẹ̀ láṣìírí wàkọ̀dí sátàrọ̀ ọ̀hún lọ́ọ̀hún ọlọ́run fi bò ó láṣìírí gbé láti rí pé gbogbo wọn tó o bá nírú ṣe sí i kódà kó ẹ pé o ti ṣe rí tẹ́nìkan kan ò mọ̀ mọ́jọ́ jẹ́ pé wọ́n ló sọ jáde àṣírí tọ́lọ̀ ti bò lójú ẹ̀ bẹ́ẹ̀ sì kọ́ ọlọ́run bò ọ láṣìírí o ti ṣe ṣùgbọ́n kàn rí o balẹ̀ ní tó kù ni pé wọ́n lọ́wọ́ bá láforíjì torí pé tó bá fẹ́ jẹun yà ni kò ní jẹ́ káṣírí rẹ̀ ó bò so ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n lo ìdájọ́ náà lé lórí láyé àdàpọ̀ àmọ̀ sálá ó ń bẹnu wọn tó yẹ pé wọ́n wá jẹ́wọ́ ni ó ń bẹnu wọn tó yẹ pé oyún lòun ní oyún yẹn náà ló gbé wá sọ́dọ̀ ànábì sàlọ́lá àdìsàlá pé ìránṣẹ́ ọlọ́run oyún tó ń bẹnu yìí oyún àgbèrè ànábì ò dẹ̀bí lè pé ta lẹ́jọ́ sí ànábì ní kó máa padà lọ ńgbò bá bí ọmọ rẹ̀ kó padà wá fún ìdájọ́ ọlọ́run àwọn onímọ̀ sọ pé anábìwá muhammadu sallallahu alaihi wasallam àánú tó ń bẹ lára anábì sallam tó pé àwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n bá tún fẹ́ sọ àlẹ́ ayébù nípa òjíṣẹ́ lá muhammadu sallam àtẹ̀sẹ̀ anábì wọ́n mọ̀ sọ ní sọ pé anábì dájú ó sì ní wọ́n lọ lẹ́yìn ló kó pa ara àánú tó wà lára anábì sallam anábì ní kó máa lọ tó bá bímọ rẹ̀ kó wá obìnrin yìí ṣe lọ ó sì ń padà bọ̀ ó sì gbọmọ lọ òun ti bímọ ọmọ rẹ̀ o ànábì ni kò máa lọ sọlọlá àdìsọlá kó lọ ọmọ fọmọ rẹ̀ lọ́yàn nígbà tọmọ rẹ̀ bá mu yàn tán tó bá jálẹ náà yàn ó wá padà wá jẹmọra ṣé tí ò bá padà lọ sànàbí onìkan lọ wà àwọn onímọ̀ sọ pé dídá tànàbí dídá padà yẹn làálàá àkùtù bóyá náà ló tù bá pé a ní àbò tójú ọmọ yìí sallallahu alaihi wasallam ànábì kan fi àìdí àṣọ fún un náà ò tù bá obìnrin nígbà tó wá ọmọ rẹ̀ ti wá já bí ṣe ń gbọmọ bọ̀ kó má bàa tún sọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ mọ́ sẹmọ tóbìnrin ṣe ó wá gbé búrẹ́dì lọmọ náà ọmọdé wulẹ̀ jẹ búrẹ́dì lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó ti ń jẹun kò sí ní tẹ́ fẹ́ dábẹ́ padà fún olùdájọ́ ọlọ́run ọ̀nà àkọ́kọ́ tán mọ̀ nígbà fi ẹsẹ̀ ẹ̀sìn náà rinlẹ̀ òun ni kẹ́ni tó ṣe fúnra rẹ̀ kó ṣe kí ni kó jẹ́wọ́ àlẹ́ ẹ̀tọ́rọ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì á ń torí káwọn èèyàn ó rí wọn pé wọ́n ṣàgbèrè èèyàn tí ó sì rí wọn wọn ò gbọ́dọ̀ dín ní mẹ́rin tẹ ẹ bá fi dín ní mẹ́rin tẹ́yìn mẹ́ta sọ pé ẹ rí wọn lóòótọ́ ẹ má gbé lọ ilé ẹjọ o ẹ má wí ta o torí pé ẹ pé mẹrin yẹn ẹ̀rí yìí ò múnádóko tẹ ẹ bá fi wá sọ bẹẹ bí ìgbẹ́ parọ́ mọ́ wọn ní òtúmọ̀ àjẹgbẹ́yìn lẹ́ padà wá jẹ gbangba yẹn ọ̀ràn yẹn ni pé kẹ ẹ tó lè sọ pé ẹ rí àwọn èèyàn kan ṣe ìsìn náà ẹ̀yin tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ gbọ́dọ̀ pé mẹ́rin àkọ́kọ́ yẹn. tẹ́ ẹ bá wá gbé mẹ́rin ẹnì kọ̀ọ̀kan yín ní tẹ́ ẹ fẹ́ jẹ́rìí lé lórí ni wípé ẹ̀ ń wo kọ́làmù nínú ògo tàdá nàám pé ara ọkùnrin ó ń bẹ nínú ara obìnrin kálàmù ń bẹ nínú ògo tàdá ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin lẹ gbọ́dọ̀ rí báwọn tẹ́nìkan bá fi ní èmi ò rí dáadáa o ẹ má jọ kọjá bí tẹ́ ti sọ ọ́n wàhálà ẹ̀yin náà jẹ gbà. ẹ gbọ́dọ̀ rí pé ẹnì kíní gbọ́dọ̀ rí ẹnì kejì ẹnì kẹta ẹnì kẹrin gbọ́dọ̀ rí pé kọ́lọ́mù báyìí gègé ó ń bẹ nínú ìgò títà dáa máa wo ọbẹ̀ tí máa ń jáde tí máa wo ọbẹ̀ tí máa ń jáde. àìjẹ́ àìjẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti rí báwọn ẹ̀ máa dà. so kò sí ó fi hàn pé ọlọ́ọ̀bá aláṣọ àtàrà ó náà ló ṣe fàtẹ́ pé ẹ lè rí àdìsẹ́ ọkàn wípé èèyàn mẹ́rin wá wá jẹ́rìí lórí àwọn èèyàn kan lójú ayé àdé Muhammad sallallahu alaihi wasallam ó ṣẹlẹ̀ ó fi hàn pé ọlọ́ọ̀bá aláṣọ subhanahu wa ta'ala àánú náà wà ń bẹ́ẹ̀ bíbú àṣírí náà wà bẹ́ẹ̀ jẹ̀mọ́ sọ́sì rọrùn kéèyàn mẹ́rin máa ṣàgbèrè káwa mẹ́rin sì rí wọn because àwọn fúnra wọn gan àwọn gan àkọ́kọ́ náà ibi tẹ́ ẹ ti lòrò pé ẹ kú mbọ́lẹ́ tí mo mú ti mọ̀ sí tẹ́yọ ẹnìkan gan fi bá wọn bẹ̀ níbo wọ́n ti ń ṣe tẹ́ fi wá pé mẹ́rin ẹ tún wá pé mẹ́rin ẹ tún wá rí wọn débi pé kálàmù sẹ́ ọ̀n bẹ́ẹ̀ lóko tàdá níbo lẹ ti fẹ́ wọ́n wò wọ́n. so ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni pé kéèyàn mẹ́rin gángan ní ọkùnrin àtòbìnrin ní kọ̀ǹdíṣàn tán pátápátá tí ò sẹ́ kankan kù. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta zuhuru alhamdi kẹ́ni tí ò lọ́kọ kó lóyún àwùjọ wa yìí ọlọ́mọsá bá ní tún ṣe gbogbo eléyìí pátápátá nígbà tí ò sófin ṣẹ̀ríà tí ó chẹ́kì anybody òǹkálùkù ń ṣe ni tó wù ú òǹkálùkù ń lo ìsẹ̀mí tó wù ú ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n fi máa ń fẹsẹ̀ rinlẹ̀ pé lágbájá alágbèrè òun nìkan rú nínú rẹ̀ tí ò lọ́kọ̀ọ́. ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá ti yẹ lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo èyí tẹ́ ẹ bá fi ẹ bá lẹ̀ mọ́ èèyàn wípé lágbájá oníṣìnà ni ẹ fi bú ni àbẹ́ ẹlẹ́ẹ̀fi bá ṣe lòún bá ní òun ò gbárù ẹ̀ òun ò gbárù eré báyẹn o tó bá jẹ́ pé ìdájọ́ ṣẹ̀ríà bá ń jọba láwùjọ yẹn tírú ẹni yẹn bá sọ pé ó lóun bá mi ṣeré wá ń pè mí lálágbèrè ilé ẹjọ́ ó sọ pé wọ́n tó pè é lágbèrè yẹn kó o establish ẹ̀ wàhílà alqadfu tó o bá fi lè ṣe bẹ́ẹ̀ ajá sí pé wọ́n ó jẹgba wípé o parọ́ ọ̀sìn náà mọ́ ẹ̀yẹn ọ̀rọ̀ ọ̀sìn náà kì í sàlámọ̀rí tó mọ̀ ń wà kọ́lọ́ba Allah subhanahu wa ta'ala kọ́dàbọ̀ kó mọ̀ jẹ́ kémi àti yín kó mọ̀ jẹ́ owó wa sí i àwa bí ọlọ́run kó bá lè sọ àwọn ọmọ wa kó bá lè sọ kúrò bẹ́ẹ̀ tàbá sọ̀rọ̀ pé kí wọ́n tó wá lè nàyàn lẹ́gbàá pé ó ṣe sì náà ó ní májẹ̀mú májẹ̀mú alákọ̀ọ́kọ́ ààrẹ náà ni mo ti sọ yẹn èdè họ́ọ̀lù lè haṣàfàtì àwòkọ́dìrà kódà bẹ́ẹ̀ bá wọlé tọ ọkùnrin àtòkùnrin tẹ́ ẹ sì jẹ́ mẹ́rin tí èyí bá ṣe pé kọ́làmù bá ń bẹ nínú kò tàdá ẹ gbọ́dọ̀ pé wọ́n ṣe ṣìnà ń tẹ̀sán ni pé a bá wọn báyìí bẹ́ẹ̀ ti bá wọn yẹn lẹ́sọ̀ọ́ òun ṣe pé ẹ sọ pé a bá wọn wọn ṣe ṣìnà wọn ṣe ṣìnà wọn ń bára wọn lájọṣepọ̀ kódà kó jásí pé ńgbà tẹ ẹ ká wọn kò sásọ lára wọn ṣùgbọ́n ṣé kọ́làmù ń bẹ nínú kò tàdá àìsí kọ́lá múnúgo tàdá yẹn ẹ gbọ́dọ̀ sọ pé wọ́n ń ṣàgbèrè sòmọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ èdè họ́ọ̀lù lè haṣàfà òun náà ni kí àlẹ́ haṣàfàtù kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ ògóńgórí orí kálámù ó gbọ́dọ̀ wà nínú go tàdá tí ò bá tí ì wọbẹ̀ tí ò bá tí ì wọbẹ̀ àì sọ pé ṣìnà ṣẹlẹ̀ ṣẹ́ẹ̀tù mọ́jẹ̀mú kan mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ayẹkùnà mọ̀nsọ́dàrà mi ni ó àlùfẹ́rí mọ́kànlá àwọn tí nǹkan yìí bá ṣẹlẹ̀ sí lọ́kùnrin àti lóbìnrin wọ́n gbọ́dọ̀ jẹ́ pé tó ti bàlágà igi kan àwọn ọmọ kan àwọn ọmọ kan tí wọn ọ̀dà kan mọ̀ tẹ́ pé ẹ̀yin lẹ́ẹ̀kan ṣẹṣẹ kú ṣe ń ṣe ju wọn táwọn ọmọ fi mọ̀ pé ọ̀dà pé wọ́n máa ń ṣe báyìí làwọn ọmọ náà bá ń ṣe é kódà káwọn kí wọ́n ti wá káwọn gan ṣe é pé wọ́n ṣe gangan wọ́n ṣe gidi gan torí kí wọ́n kì í ṣe mukallaf wọn ò ní lo ìdájọ́ ṣẹ̀ríà lé wọn lórí ìbáwí ó wà fún wọn lábala àtàzír ṣùgbọ́n kì í ṣe pé wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe rí náà ẹgbẹ́ ọgọ́rùn-ún ni wọ́n jẹun rárá nítorí pé òye òye wọn ẹ̀yin òbí lára ẹ̀ṣẹ̀ déédéé àwọn òbí òun ni mímọ́ mọ́ para mọ́ nígbà tí wọ́n bá fẹ́ ṣe ẹ̀tọ́ láàrin àwọn àtẹlẹ́tọ̀ wọn nínú ìbàjẹ́ tó wọ̀ láwùjọ wa òun ni ẹ̀rí pé mo sọ lánàá náà pé ara bí tá a ti bẹ̀rẹ̀ òun ni pé ká mọ̀ sọ pé ìyàwó rẹ ọkọ rẹ láàrin àwọn ọmọ kéékèèké lẹ́yìn ìgbà yẹn tó ní àwọn eré tá à ń wò tá expose wọn sí fíìmù oríṣiríṣi tọkùnrin àtobìnrin tí wọ́n mọ̀ ṣe síra wọn ká tó fojú òfojú rí gbogbo ọ̀rọ̀ tá a rò pé a fẹ́ máa pẹ́ sọ pátápátá gbogbo ẹ̀ ló ti yé àwọn ọmọ kéékèèké. nínú ìbàjẹ́ òun náà ni kó já sí wípé ọkùnrin àtobìnrin yàrá kan náà ni tọmọ fi di mẹ́ta tọmọ fi di mẹ́rin yàrá kan náà ni ṣé bẹ́ẹ̀ lẹ sì rò pé àgbà ọmọ náà ó sì sùn tọmọ bá fi di mẹ́rin tẹ́ ẹ mọ bí ọjọ́ orí àkọ́bí ó tó sóhun òun ò ní ti mọ̀ pé èèyàn máa ń pè rọrọ kẹ́yìn méjèèjì wá ṣe ṣáàní ọmọ wa ọmọ wa pè rọrọ ní tiẹ̀ gbogbo bí ṣe ń lọ lòun rí gbogbo bí ṣe ń lọ lòun ká ó wá dọ̀sán gan òun náà ọmọ ẹ̀dẹ̀kan bẹ́ sẹ́yìn ilé kọlọba aláṣọwọ́ àtàlá ó sàánú fún wa. nínú májẹ̀mú náà nìyẹn nínú àwọn ọ̀rọ̀ tó jẹyọ níbi ọ̀rọ̀ sìnà tó yẹ pé oníkálukú wa ó yẹ ká mọ̀ ó ti yẹ pé tọ́ eh, alhamdulilayi adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run eh, àwùjọ wa ọlọ́run ti ṣe ó ti dá wa sí ṣùgbọ́n nínú orí táwa ní gẹ́gẹ́ bí mùsùlùmí ni wípé mímọ̀ discuss gbogbo àrámọ̀rí yóò jẹ́ kó ní kálukú wa máa ní insight nípa òfin ọ̀nà kò kí ń ṣe báwọn èèyàn ṣe rò ẹ wo àánú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì aláàánú torí wípé Yorùbá sọ pé ọ̀tá ọ̀tá ẹni o ẹ ọ̀tá ẹni epo jọ̀ọ̀yà àpékinlọ́pa ibi kìnnìkan báyìí díẹ̀ lérí náà ló pa kò sí téèyàn bá ti jẹ́ ọ̀tá nítorí kó o dání dáadáa ọ̀tá ò ní sọ dáadáa nípa rẹ̀ téèyàn bá ka ìtàgbésí ayé ànábì sálám ẹni pé ànábì yìí là kúrò níbi gbogbo ìsọkúsọ eléyìí táwọn ọ̀tá ọlọ́run ọ̀tá ẹ̀sìn tó máa ń sọ nípa ànábì Muhammad nígbà tọkùnrin kan dénjọ kan tó ní yàrá ọ̀bùn yàrá Rasulullah ìzàlẹ̀ ìtú onírìnsẹ̀ ọlọ́run mo ṣe sì gbójú zana ìtù wọ́n sí ọlọ́run ṣàgbèrè àlọ́bí tó gbójú kò wá ó tó padà wá ya Rasulullah zanat ó tó tó sọ ànábì ní la'allaka qabbalta ah fọyọ kan dẹ̀ dì mọ́ obìnrin ó kó kan fẹ́ ló kó obìnrin lẹ́nu nínú sọ pé ó ṣàgbèrè sí òrìlà ànábì ní la'allaka gọ̀mọ́sítà abó kan tí wá obìnrin mọ́ra rẹ̀ ó dì mọ́ obìnrin ló ń rò wípé inú wọn pè ní àgbèrè ó ní là títí tọkùnrin ànábì òye mọ́ tún bi léèrè lọ lọ́fun kí lẹ́rù kánábì rò nígbà tó kọ́kọ́ sọ́tà nábì gbójú kù lọ́dọ̀ rẹ̀ lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì nígbà tá ànábì wá wò ó ànábì tó wá bi léèrè pé àbíkàjù lòun ṣèṣe kó o ti yá wèrè nílá ya Rasulullah ànábì tó bí léde pé àbí Abi ìka jùlọ wọn àbí àbá rẹ ni ó ṣe tí wèrè ṣe nínú bàbá àbíyá rẹ torí pé tí wèrè bá ṣe òbí rí ó ṣeé ṣe kó máa ta sọmọ náà lọpọlọ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan kọmọ ẹ pé yẹn ní dààmú ẹ ní rárá bẹ́ẹ̀ lànàbì tó wá kọǹkúrúdì pé ó dà pé ó mọ ohun tó ń sọ ó sì mọ nǹkan tó fẹ́ ó fẹ́ kán lo ìdájọ́ Ọlọ́run bá lẹ́nu ṣe gbogbo tá ànábì ń ṣe yìí pátápátá ṣé ẹ lè sọ pé ànábì wa sọlá sọlá sànábì wa dájú ànábì ò dájú aláàánú náà bẹ́ẹ̀ ni ànábì fa ọkùnrin kan lélẹ̀ lẹ́yìn ìgbà tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ bó ṣàgbèrè ànábì fa láwọn sọ ábà lórí ẹ̀yà ẹ lọ lo ìdájọ́ ọlọ́run bá lórí rẹ̀ sallallahu alaihi wasallam ni wọ́n bá mú lọ nígbà tí wọ́n débi tí wọ́n ti ń lẹ̀ lóko lọkùnrin bá mú eré ní bá ń sá lọ ní bá ń sá lọ ní bá ń sá lọ àwọn sọ abábá tẹ̀lé pé sá lọ bò wọ́n sì lè bá wọ́n sì lẹ́ lóko tẹ́lẹ̀ fi bọ́lá. ìgbà tí wọ́n jọ́dọ̀ àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam ya Rasulullah ẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ mi níbi tá a ti ń lẹ̀ lóko ló bá ń sá lọ. a ta gbáyà a àdébì ni allah taraktumu ẹ̀ bá ti fi lẹ̀ sallallahu alaihi obìnrin tó lè ṣe táwùbà tó ní òun tún bá mi sùn náà pẹ̀lú wípé kẹ́ ẹ lo ìdájọ́ ọlọ́run bá léwu lórí wọ́n wá lẹ̀ lóko tán ẹ̀mí bọ́ lára rẹ̀ àlẹ́bí ó yá ẹ̀tọ́ ẹ̀jẹ̀ akírun sí lára Umar ibn Khattab radiyallahu anhu Umar wá sọ fún àlẹ́bí ya Rasulullah àtúnṣọ́lì àlẹ́ ìhà wàhíyà zàlìyà ìrísí ọlọ́run a tún máa kírun sílẹ̀ ìlà tó jẹ́ alágbèrè yìí a ànábì ní inna àkọ̀dé tábà ti ta òbàtà ni làwùkúsìmọ̀tì bẹ́ẹ̀nà áhìlì mọ̀dì ìnẹ́tì làwọ́sá àtìkù ànábì ní má sọ bẹ́ẹ̀ mọ́ ìwà ọmọ arábìnrin tó ń wo yìí tó wá fara rẹ̀ lẹ́yìn tó jẹ́wọ́ yìí fúnra rẹ̀ yìí tó sì ní òun fẹ́ kí wọ́n lo ìdájọ́ ọlọ́run ọba lóun lórí ànábì ní kọ́dí tábà ti eléyìí ti ṣe táwọ́bà kódà táwọ́bà rẹ̀ tí wọ́n bá pín láàrin gbogbo àwọn èèyàn tí ń gbèlú Mọ̀dínà yóò kárí rẹ̀ sallallahu alaihi wasallam so anábì tó kírun sí lára torí pé ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ tó tóbi ni wọ́n bí alẹ́ bọ̀ Muhammad léèrè wípé èwo ló tóbi jù nínú ẹ̀ṣẹ̀ alẹ́bi ni a tó ṣe kìlìlá wọ́n wúwa kọ̀lákùnkà kó o ṣàgbèrè pẹ̀lú Ọlọ́run bá tó sì jẹ́ pé òun ló dá ọ wọ́n ní súnmọ́ ayò àbí kó o ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run bá rẹ tó dá ọ òun ní ibi tó tóbi jù nínú ẹ̀ṣẹ̀ wọ́n wá bí anábìyẹ pé súnmọ́ ayò lẹ́yìn kéèyàn ṣẹbọ kí ló tó kù anábìyẹ antẹ́sìnì bí halila ti jarik nígbà tó mọ ṣàgbèrè rẹ ìyàwó alábàágbé rẹ ló bá ṣàgbèrè ìyàwó aládùúgbò rẹ ló bá ṣàgbèrè ẹni tó ń báyàwó ẹ ṣàgbèrè ó tún wá máa kí mẹ́sàn-án mẹ́wàá ó mọ̀ wá dọ̀bálẹ̀ fún ó sì máa ń tóun fìyàwó rẹ̀ ṣe nínú èyí tó tó ga jù èyí tó tó ga jù nínú sìnà òun tún nìyẹn ó tún yàtọ̀ sí ordinary sìnà ànábì ni antesni bihalilati jarika kó o máa ṣàgbèrè pẹ̀lú ìyàwó ara ilé rẹ̀. aburú tó lágbára lè sìnà ṣẹ̀rí tá a bá kàdísì ànábì lọ fá tá a ka ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ ọlọ́run ọba tá a ka lọ fá tí ò yé wa jẹ̀mọ́ ọ̀rọ̀ bàbá wa náà ṣáà yé wa wọ́n ní agboolé tí bá ń tòrò ọmọ àlè ìbẹ̀wò tí dàgbà. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní waladu zina thalithu shari'ayni waladu zina wali thalithu شريرين حديث أخرجه الإمام محمد وأحسنه والألباني عليه رحمة الله nínú ìwáwò ìgbàlẹ̀ ànábì ní ọmọ tí wọ́n bá bí láti bí àgbèrè òun ni nọ́mbà tírì nínú àwọn olóyìnbó sáàlì fún ṣẹ̀rì ọ̀rọ̀ yìí ni òun ni nọ́mbà tírì àwọn olórí ibú tani olórí ibú nọ́mbà wà ó àbúrò bàbá rẹ̀ olórí ibú nọ́mbà tún kọ́ ìyá rẹ̀ ànábì wa fi ànábì wa fi ọ̀rọ̀ kan sún lẹ́nu ànábì ní èlé amìlà amìlà wa ìdá èyí tó bá fi dìde jẹ́ pé irú iṣẹ́ tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń ṣe tán fi bí lòun náà bá ń ṣe àìpé òun ló lórí ibú nàmbà tìrì ṣùgbọ́n tọ́lọ́ bá ṣe àlámọ̀rí rẹ̀ ni pé ẹ̀kọ́ rẹ̀ tó jẹ́ funfun ó wá jáde nínú kòkò dúdú àbí bẹ́ẹ̀ kọ́ bàbá túbá ìyá túbá òun náà ó bá ń ṣe dáadáa yàkùnlé làwọn kàì yóò lo ayé rẹ̀ náà ṣùgbọ́n tí wọ́n pé ojú ẹsẹ̀ bàbá àtìyá rẹ̀ lákọ̀ọ́kọ́ òun lòun náà fẹsẹ̀ lé ànábìrin sáàlì tó ṣàríyàn yìí ni olórí ibo nọ́mbà tírì rẹ̀ irú eléyìí bá dàgbà kí lẹ́rù kóun náà mọ̀ sí ládùúgbò tò sí ná nínú nǹkan tó yẹ ká bẹ́ gidi náà rẹ̀ gbogbo ọ̀nà tọ́lọ́wọ́ bá wá bẹ́ gidi náà yẹ pátápátá gbogbo ọ̀nà tọ́lọ́wọ́ bá gbà láti rí bẹ́ẹ̀gì dínà rẹ̀ pátápátá ìlà àwọn ọ̀tá ẹ̀sìn máa ń takò ẹ wo àwọn òyìnbó tí wọ́n di ọ̀tá ọlọ́run púpọ̀ lénìí àwọn náà ti lo ìsẹ̀mí wọn rí láwọn àsìkò kan tó já sí pé tí èèyàn bá wọ ṣòkòtò tóbìnrin bá wọ ṣòkòtò láwùjọ wọn wọ́n péjọ wò ni wọ́n ti lo àsìkò kan báyẹn rí àwọn obìnrin mo ti kárí nínú ìtàn tẹ́pẹ́ ọba kan tí ò bá jẹ́ England yóò jẹ́ Germany ìlú kan nínú àwọn ìlú àwọn òyìnbó yẹn náà tó yẹ pé níjọ́ tó fẹ́ mú ìyàwó jáde ó ni tó bò gbogbo ara tí nìkan kò yọlẹ̀ ó ní ọba nìkan ló àti rí. wọn àwọn àwọn òyìnbó yìí náà ti lo ìṣe àwọn ọ̀kọ̀ọ̀kan ti lo jẹ́ pé ó fi pé òfin ọlọ́run ọba yẹn mu ìyàwó ti ti di tí ó kó ọyàn ta fẹ́ lómi ìyàwó tèmi ṣe bí ó rọ̀ di tí ó sì gbá yàálẹ̀ fún wọ òfin ọlọ́run yìí kìí sòfin tó takò làákàyè ṣàìtàn ti bàjẹ́ jìnà lára wa òun la fi ń rò kó ti le jù kí ló kí ló kí ló bínú sí kí ló wúgbà náà nígbà tó bá ní tíṣẹ̀ rí àálà kalẹ̀ tẹ ọlọ́run so gbogbo ọ̀nà tíṣẹ̀ rí ẹ̀rí ṣẹ̀rí àlékásùn obìnrin ó mọ balẹ̀ àwọn ọ̀tá ọlọ́run ní rárá èyí tọkùnrin gan ni kó mọ wọlé kódà kó tako àkọọ́lẹ̀ tiwọn ẹ lọ wọnú dictionary trọ́sà ẹsẹ̀ tí máa kanlẹ̀ ṣùgbọ́n àwa táwa tó ń wọ ṣòkòtò tí ò kanlẹ̀ àwọn náà tán ni wọ́n tó ń wò wá gẹ́gẹ́ bí ẹni tí ò dájú àwọn ni wọ́n tó ẹni tí kò lọ pẹ̀lú ọ̀làjú tí wọ́n gán wọ́n wá ní obìnrin ni kó wá dáṣọ tiẹ̀ kó wá ṣe péńpé péńpé péńpé gáà wà wọ́n ràn án ni shaitan ló padà introduce microgan and minigan. so gan ni gan jẹ́ létà ni wọ́n ṣẹ̀ di micro létà ló ṣẹ̀ṣẹ̀ di minigan gan la mà so shaitan ti bàjẹ́ sí ló ti bá sẹ́jìnà lára oníkálukú la fi ń rí ní tí ò tọ́ gẹ́gẹ́ bí tó tọ́ ọlọ́run bá wá ń kìlọ̀ fún àwa tá a jẹ́ múmi ni ìwọ ọkùnrin tó bá fẹ́ fẹ́yàwó o gbọ́dọ̀ fẹ́ alágbèrè ìwọ obìnrin tó bá fẹ́ lọ́kọ o gbọ́dọ̀ fẹ́ alágbèrè ọkùnrin náà bákan náà nínú ta wù ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì ní tunkahu al-mar'atu li arba'i a máa ń fẹ́ obìnrin nítorí nǹkan mẹ́rin nǹkan mẹ́rin náà wò tán bá fẹ́ fẹ́ obìnrin lè má lè kà àmọ́ wo sólówó lọ ó lè jẹ́ rízìn téèyàn fi fẹ́ obìnrin torí kó lówó lọ́wọ́ wàlìjàmá ìlíyà ó lè jẹ́ pé torí pé obìnrin yẹn rẹwà ó lè jẹ́ pé torí ẹ̀ láfi sọpọ̀ afẹ́fẹ́ wàlẹ̀ lẹ́sàbí á ó lè jẹ́ pé nítorí pé obìnrin yẹn ọmọ oníbi níran ni àmọ́ ti torí ẹ̀ fẹ́ obìnrin ànábì ní ẹlẹ́ẹ̀kẹrin wàlẹ̀ díìnì á a máa fẹ́ obìnrin nítorí kó lẹ́sìn ànábì ní fàdífàrí bẹ́ẹ̀ dáa díìnì ìwọ jẹ́ ó jẹ́ pé èyí tí ó mú ọlọ́kùnkúndùn tí ó wù ẹ́ jù ó lóbìnrin tó lẹ́sìn tẹ́rùbá ti yàdàk torí pé ọwọ́ rẹ ó lè padà tó fò ẹyọ kan tó pé ìwọ kọ́ ni o kó wo ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin yìí kó o lára obìnrin téèyàn bá róbìnrin tó já sí pé ó rẹwà ó lówó ó rẹ́ńbì ó wá tún lẹ́sìn kò sí tó burú lọ́ọ̀kì tiẹ̀ nù àmọ́ sórí gbogbo tó bá fẹ́ wò nínú nǹkan mẹ́rin pátápátá make sure pé kò sí kankan tó ẹ̀sìn òyọkù ń bẹ make sure pé ẹ̀sìn òyọkù ń bẹ tó yẹ pé ẹ̀sìn àtẹwà sáà make sure pé ẹ̀sìn wà ń bẹ ẹ̀sìn àti ilé ibi tí wọ́n ti bí sáà make sure pé ẹ̀sìn wà ń bẹ ẹ̀sìn àti polówólọ́ sáà make sure pé ẹ̀sìn wà ń bẹ so orí tó o bá yẹ dá yìí kankan mú nínú mẹ́tẹ̀ẹ̀ta yòókù tó o yọ ẹ̀sìn kù ń bẹ ò lè lábọ̀ kó o lè jèrè bẹ̀. ṣẹ̀rí lèyí ẹ kúrò nínú ẹ̀sìn ẹ bọ́ sọ́dọ̀ àwọn tí wọ́n ń sayé téèyàn bá fẹ́ obìnrin tó ti wà òkè tó ti lówó lọ́wọ́ kí ni máa ń padà gbẹ̀yìn ìgbéyàwó wọn tí ò bá ti sẹ́sìn lọ́pọ̀lọpọ̀ gbà ẹ wo kí ló máa ń ṣẹlẹ̀ nílé ibi tó bá lọ fẹ́ ọmọ nílé ńlá ìwọ ni wọn ó padà ní kó o dúró sípò ìyàwó kọ́mọ wọn obìnrin á dúró sípò ọkọ torí irú ẹbí tó bí tí wọ́n ti bí ẹbí tí ẹni ò ṣe kó hàn yìí so wọ́n á sọ fún ẹ pé náà ọmọ tí wọ́n sẹ́ni tó mọ̀ tí ti bá wọn àwọn ni wọ́n design bọ́mọ wọn ṣe máa lífù lẹ́ẹ̀dẹ̀ tiẹ̀ so anabiwa Muhammad sallallahu alaihi wa sallam lára tó ní ká mọ̀ ṣe náà ni pé obìnrin tó bá já lágbèrè àwọn ọkùnrin àwọn gbọ́dọ̀ fẹ́ ọlọ́wọ́ bá sọ nínú Quran àyà tó tuntun أعوذ بالله من الشيطان الرجيم الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين ọlọ́wọ́ ni azani alágbèrè ọkùnrin láyànkíhù ilà zaniya kò gbọ́dọ̀ fẹ́ èèyàn káwá gbọ́ pé ta ló fẹ́ ó wá jẹ́ sista munira tá a tó ń wọ jẹ̀líbáàbù tó dẹ̀ jẹ́ sinlọ́n sinlọ́n kò gbọdọ̀ jẹ́ pé alágbèrè ọkùnrin ni ó fẹ́rù ẹ̀ òkè ó kéré nínú àwọn àwọn ọ̀dọ́kùnrin tó jásí pé ọ̀nà tí wọ́n ń gbà wówó ọ̀nà tí ò lẹ́tọ̀ọ́ ọ̀nà tọ́nà ọba ò yọnu sí mi àyàfi pé wọ́n ó mú àgbèrè náà kó wá jẹ́ pé ìwọ sísítà tó jẹ́ pé òun jẹ́ ọmọ ilé kéwù òun wọ jẹlibáàbù ó wá alukur'an àbó kí wọ́n wá ní pé tá a lẹ́jọ́ ń sọ̀rọ̀ ọ̀fẹ́ ó wá jẹ́ kan nínú àwọn ọmọ eléyìí obìnrin ò gbọ́dọ̀ fẹ́ lọ́kọ náà kó wá fẹ́ nítorí owó sẹ́rin tá nàbì sọ yẹn nítorí pé àwa ọkùnrin àlàágílábò èyí tó pọ̀ jù ni pé ọ̀dọ̀ ọkùnrin ni proposal ti mọ wá ọkùnrin ló kọ́kọ́ máa ń propose obìnrin sórí ìwọ obìnrin náà tó bá jẹ́ èèyàn ní òwò nǹkan mẹ́rin tá nàbì lé kalẹ̀ yẹn náà ìníkìwọ náà wò má jẹ́ ọkùnrin níhò nítorí ipò lówó lọ má jẹ́ ọkùnrin níhò nítorí ipò rẹwà má sì jẹ́ ọmọ má jẹ́ ọkùnrin níhò nítorí pé ó jẹ́ ọmọ ẹni ńlá òwò á padà mú kan nu yìí mọ́ o àkọ́kọ́ tó kọ́kọ́ wò ní pé só lẹ́sìn nínú àlọ́dọ̀ àwọn afọ onífíkì wọn pẹ̀kan ní alikafa alikafa ní kájọ dọ́gba níbi àwọn nkẹ̀kẹ́ arínú onímọ̀ ìtàn sọ pé níbi ẹ̀sìn ẹ gbọ́dọ̀ jọjọ gbà tó bá ti yẹ níbi ẹ̀sìn ẹ bá àgbọ̀dọ̀ gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n arínú wọn tó sọ pé àtẹ̀sìn ó àti gbogbo nǹkan ẹ dọ́gba bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé o lè jókòó báyìí kó lóun wọ́yàwó kí wọ́n wá ní ọmọ bọ̀ ní adámáwá kó wá fi ọmọ àti kú kọ wá ní pé kí àwọn jẹmọ wọn dá bísẹ bí láì fún ọ tó fi wọkọ lọ adábáwá ẹ lọ fẹ ọmọ àtìkú sọ ọmọ wọn ara rẹ báwọn àwọn onímọ̀ pé kò sí kàfa ẹ bára yín mọ́ ilé ibo lọ́wọ́ àgbè sí sóò ní ó ọ ṣé ilé tiẹ̀ lọ́nà ọmọ gbé ni àbílẹ̀ tiẹ̀ ni ó wà mọ́ gbé. àmọ́ alkafa àtúnfìdí eléyìí ló pàtàkì jù torí pé ẹnu kò lọ́dọ̀ àwọn àfa ẹnu wọn kò lórí wípé làbúdà mi nàìjíríà káfa àti fìdí ẹ gbọ́dọ̀ jọ súnmọ́ra yín níbi ẹ̀sìn ẹni tó bá fẹ́ẹ́ fẹ́ torí ẹ̀ tí wọ́n bá sọ pé o nídìí ìyàwó o fẹ́ sẹ́yàwó kejì àwa àwa rẹ́lẹ̀ ó ní ṣé ẹni tó dẹ́rí tó tó fọ́ àgbẹ̀ yìí tó tó fọ́ àgbẹ̀ yìí tó náà láàfún níyà tó náà fẹ́ fẹ́ máa fèmí fúnrè ó dẹ́rí ó tó fọ́ àgbẹ̀ ṣe ẹ̀dẹ̀ ní níjọ́ tí àwọn èèyàn ń fi ẹ̀mí tó clear sí ọlọ́run obìnrin ò ní láìkẹ́ obìnrin ò ní láìkẹ́ tó bá jẹ́ obìnrin tó lẹ́kọ̀ọ́ èyí sọ nísìnyí o tó yẹ pé jẹ̀lbáàbù àwọn ọmọbìnrin náà èyí tó pọ̀ jù náà ò jẹ́ torí ọlọ́run ṣe níjọ́ táwọn obìnrin serious àwọn ọ̀dọ́bìnrin tí wọ́n serious àwọn tó serious sọ pé brother yóò ń sáfà wọ́n ní kí ló rí ibi àwọn ni wọ́n fárọgbọ̀n yẹn àìmọye sísítà níjọ àná tí wọ́n reject brother wọ́n ní kí ló dé ah, ẹ wo stars ẹ wo brother yẹn dáadáa wọ́n tẹ̀sán kò tí wọ́n mọ́lẹ̀ náà sísítà tó nìkan ṣe ẹ̀sìn lówó kò sọ pé kò lówó o anybody wọn ní irun gbọ̀nà so torí ẹ lọ́pọ̀lọpọ̀ gbà táwọn yẹn bá ń dé ẹ ẹ anídìí ajé à tán ìwọ tó sọ pé onídìí ajé à yìí ó yẹ kó o lè mọrú ọmọ tó o lè fẹ́ rí lákàtà arú ọ̀dọ̀ tiwa. tó tá a bá kàn lọ́mọ kan wá nìsín tá a bá ju wá sẹ́fẹ̀ẹ́ kiri nígbà yóò wà ní òkè òun máa gẹ bàtí ní òun wà ní stars ẹ̀ńtẹ́ fi ẹ̀ńtẹ́ mú wáyé sẹ́ẹ̀ wò dáadáa sá. ara ní kí ló sẹ́ẹ̀ rí wọn ni wọn ní rọgbọn ṣòkòtò wọn báyìí òun wọlé tẹ̀lé wọn lẹ́yìn kí láwà sọ fún gbà náà so ọlọ́run ọba sọ wípé tó fi dórí alágbèrè tó obìnrin ọkùnrin lè dé obìnrin lè dé kóní stars ṣe ẹ̀dẹ̀rọ pé brọ́dà yẹn bọ́ ṣe wà ṣe ẹ̀rọ pé ṣe ẹ̀rọ fún wọn ní wà womanizing pé brọ́dà yẹn máa kó obìnrin mo ní kí ló dé ó ní sẹ́rí bí bá a jọ ń sọ̀rọ̀ àwọn kan fi fún wọn sí speaker fún wọn loud so gbogbo àwọn tó ń pè wọn mo ní à ń obìnrin ni wọn pé at least àwọn méjì mo gbọ́ nǹkan táwọn méjì kan ọ̀kan sọ pé ẹ ló dìá màá padà màá pè padà wọ́n sáré já kúrò lórí kan ọ̀kan tó pè padà ó tún ní ọ̀ní mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ tó o bá fi mọ̀ pa lágbèrè lọkùnrin irú rẹ kọ́ ló yẹ kó lọ jẹ́yàwó lọ́dọ̀ ẹ̀ gẹ́gẹ́ bó jẹ́ pé tó o bá ti mọ̀ pé alágbèrè lobìnrin irú ìwọ kọ́ yẹ kó o gbérú rẹ̀ sílé sọ́ábà kan wọ́n lọ sábì alẹ́ Muhammad sallallahu alaihi wasallam òun àtobìnrin kan ti wà tó ń jọ jẹ́ alágbèrè ara wọn ọkùnrin sì kátó tóbìnrin yìí máa ń gbádùn rẹ̀ dáadáa ló bá di wípé ọkùnrin yẹn wá gba Islam ọkùnrin wá gba Islam ó tẹ̀lé ànábì lọ Mọ̀dínà òun ló wá máa ń gbé àwọn ẹrú tó bá gba Islam yóò wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wá láti Mọ̀dínà wá sí Mẹ́kà tó bá ti rí pé ẹrú kan wá gba Islam yóò kàn jí gbé yóò gbé lọ sí Mọ̀dínà àwọn yóò sàn wẹ́rù wọn tì wọ́n wẹ́rù wọn tì ó wá wá lórúkọ kan ó kàn ṣe kò ń gẹ obìnrin alágbèrè rẹ̀ wọn obìnrin wa ka kó ní wá gbé àwọn ẹrú ah ìwọ ni mo wá gbé àwọn ẹrú sórí nítorí olè fi bọ́m̀bẹ̀ o ni pé já padà sórí ọwọ́ wa òun ò tí ì rẹ́ nìkankan o tó tẹ̀rùn lọ́rùn bíi tiẹ̀ o já padà síbi àtijọ́ mọ́ sí tẹ́tẹ̀lẹ̀ ọ̀ní ọkùnrin yẹn wá sọ pé ah, òun ò ṣe gbọ́ nǹkan báyẹn mọ́tò òun ti gbà síláàmù òun ti ṣàtìlá òun ti ṣe islam òun ti ṣẹ̀ṣẹ̀ ànábì òun ò ṣe gbogbo nǹkan báyìí mọ́ ó ní kọjọ pé rẹ́dì òun ó pariwo rẹ̀ ta nísìnyí ó ní bóun ṣe ń tà àlémi ò lè ṣe nǹkan báyìí tó pariwo pé ẹ wo ẹ ti máa ń gẹrú yín lé wọn bọ́kùnrin ṣe sá lọ ni olówó ń béèrè lọ́wọ́ àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam pé ìrẹ́ ànábì obìnrin báyìí báyìí báyìí báyìí wà alágbèrè ara wa lájọ jẹ́ síra wa àmọ́ lẹ́yìn ìgbà tí mo gba Islam ìṣẹ̀lẹ̀ báyìí báyìí báyìí ìṣẹ̀lẹ̀ ànábìnilá àrùn àwọn tó sọ pé sábàbù nùzúlù ayé àyè gangan nìyẹn tọ́lọ́run sọ pé azani yàtọ̀ alágbèrè obìnrin azani alágbèrè ọkùnrin láyàǹkéwò ilà azania kò gbọ́dọ̀ níyàwó àfi kó jẹ́ pé alágbèrè obìnrin bíi tiẹ̀ náà àwọn mọṣìríkà tàbí bẹ́ẹ̀ kọ́ kó lọ fọmọ ọlọsùn kó lè kó lọ fẹ́ ọmọ ọmọ ilé ilé lẹ́sù tàbí kó fẹ́ wọn níbi tí wọ́n ti ń bọ̀gún kò gbọ́dọ̀ múmi ni yóò fẹ́ kò síbi tí ò ti lè lọ fẹ́ wọn ṣùgbọ́n tó bá jẹ́ pé múmi ní ní kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ apá kan náà onímọ̀ wọ́n ní ìtumọ̀yà yìí àwọn kan ní kò lọ bá wọn tàbí ká sọ pé ọ̀nà míì tá a tún lè gbà tu ni wípé àzáni alágbèrè ọkùnrin kò ní lájọṣepọ̀ pẹ̀lú ẹnì kankan ilà zaniya àfi alágbèrè obìnrin àbí ọ̀sẹ̀bọ obìnrin nítorí pé wọn expect kí wọn kí wọn mọ̀ọ́yàn gẹ́gẹ́ bí alágbèrè ọkùnrin kó wá jásí pé tí ó jẹ́ alájọṣe rẹ̀ níbi àgbèrè yẹn yóò wá jẹ́ mùmínì yóò wá jẹ́ mùmínì náà tó ń kírun tó ń pa òfin ọlọ́wọ́ bá mọ́. so wazaniyatu la yankihuha illa zani aw mushrik bẹ́ẹ̀ ẹ lè rí alágbèrè obìnrin kẹ́nìkan wá lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀ àfi kó jẹ́ alágbèrè ọkùnrin bíi tiẹ̀ náà tàbọ̀ ṣẹ̀bọ̀ kò lè jẹ́ múmìnì. ọlọ́run ní kó wá já sí pé ìwọ ọmọbìnrin ìwọ tó ti gbọ́ náà bá gbọ́ ìwọ tó ti ń tẹ̀lé ìlànà àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam kó jẹ́ sí pé ìwọ ni wọ́n wà á máa rí pé ìwọ àtàlágbèrè obìnrin kan ẹ̀ẹ́jọ́ ń fara yín wọlé ọlọ́run bá ní wàhálì mọ̀gáàlìkà alàlùmọ́ obìnrin àṣerú ẹ̀ léèwọ̀ fẹ́ni tó bá jẹ́ mọ̀mìnú àṣeléèwọ̀ fẹ́ni tó bá jẹ́ ẹni ọlọ́run ẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run tó ń ṣẹ̀sìn ọlọ́run so àwa táwa jẹ́ mọ̀mìnú àsìkò àwùjọ tiwa òun tó dá sẹ́kù sí tó bá jẹ́ pé àwa náà bá ń fi òdodo àti òtítọ́ tẹ̀lé ìlànà tọlọ́run àti ti alẹ́ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá lọ Al-Qur'an pé kuntum khayra ummatin ukhrijat lin-nasi ta'muruna bil-ma'rufi wa tanhawna 'anil munkar ọlọ́run kó mọ́sàbá ni dá ìgbà padà ìgbà tí wàá rí tó já sí pé fẹjìmítì ìbálílára ọmọbìnrin ó jọ obìnrin fúnra ẹ̀ lójú ó jọ àwọn tí wọ́n bí ó jọ wọ́n lójú gbogbo ẹni tó bá tún ń fẹ́ ìyàwó tòótọ́ náà ó mọ pàtàkì fẹjìmítì kọ́nà kó bá ní dágbà padà kó sì bá ní sọ àwọn ọmọ tiwa ẹ̀mí sì ń wọ́n ti gẹ́gẹ́ bí ẹni pé ó ti di nǹkan tó jẹ́ pé ó jẹ́ nonsense kò sọ pé fẹ́ jìnnìyàn kódà ojú ti ń ti àwọn ọmọbìnrin láti fi ra wọn ní fẹ́jì láwọn àwùjọ kan tí wọ́n bá débẹ̀ torí ẹ̀yẹ tí wọ́n ó fi wọ́n sí àwọn tó ń fi wọ́n á fìlà pé bí ẹni pé àwọn làwọn ṣe nǹkan tí ò dáa so ní tó jẹ́ nǹkan yìí nǹkan ẹ̀yẹ ó di pé ó wá di nǹkan yẹ̀yẹ́ láwùjọ àbí ọlọ́run ọba àwọn ọmọ tí wá ọlọ́run kó bá lè sọ wọn àlẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tó bá tọ́ ọmọ obìnrin méjì tó já sí pé ọwọ́ ọ̀bàjẹ́ ò kàn wọ́n tó fi bọ́ sí ààyè wọn tó fi bọ́ sínú ilé ọkọ ànábì wa sallallahu alaihi wasallam ànábì ní ọlọ́run ó fi àwọn méjèèjì yóò fi wọ́n ṣe gàgá kúrò fọ́kùnrin yẹn kúrò níbi iná téèyàn báyìí tọ́jú ọmọbìnrin tọ́wọ́ ọ̀bàjẹ́ ò kàn án àgbọ́yé yẹn làwọn bàbá ajọ́hún ní tó fi já sí pé àwọn ọmọbìnrin tán bá ti ń jí ọmọbìnrin báyìí ni wọ́n ń fa àwọn ọ̀nà ọkọ torí pé wọ́n fẹ́ sèbù wọn kúrò níbi kọ́wọ́ bàjẹ́ ó kàn wọ́n nínú látayédáyé nílẹ̀ lábáwá àti nílẹ̀ yorùbá ní gbogbo ayé pátápátá ìpìlẹ̀ gẹ́gẹ́ ni pé tọmọbìnrin bá ti mature wọn kì í dá wọn dúró ara rú ẹ̀ náà ló fà á tó jẹ́ kí ìyàwó Aisha radiyallahu anha kó dìyàwó tán mú wọlé lọ́mọ ọdún mẹ́sàn-án torí pé ńjọ́ náà lọ́hùn-ún ọmọ ọdún mẹ́sàn-án yìí sọmọ èké in terms of maturity and puberty kìí ṣẹ̀ṣẹ̀ ni mo sọ pé gbogbo àwọn tí àwọn ọ̀tá ẹ̀sìn àwọn ọ̀tá òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ń sọ ìdàkejì tí ò sí nípa Ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn láláì mọ̀kan àti ní àwùjọ àwọn òyìnbó àti ní àwùjọ aláwọ̀ funfun àti nílẹ̀ lábáwá kódà tẹ ìpínlẹ̀ yorùbá yìí èló já sí pé ní tí wọ́n pè ní marriage to minor kò síbi tí wọ́n ti practice ẹ̀rí gbogbo ayé tó já sí wípé a ti jọ sọ pé tẹ́ ẹ bá ti bí ọmọ yín tẹ́ ẹ tí ì bí àwa là fẹ́ ó ń bẹ́lẹ̀ yorùbá náà ọmọ tẹ́ ẹ̀ tí ì bí àjọsọ ó sì ti wà láàrin àwa àti pé tẹ́ ẹ bá ti bí ọmọ obìnrin àwa láfẹ̀ẹ́. tó bá dẹ̀ ti ń tú ọmọ tó bá ti ń tẹ́ ní ọkùnrin á sì ti wá múyàwó wa. marriage to minor wey exist in Islam láwùjọ Islam lábala wípé àwọn bàbá àtàná ọ̀pọ̀lọpọ̀ obìnrin olójásí pé bọ́sẹ̀ yọ lójú ara báyìí ìlà bàbá wọn tì wọ́n pé ọyá ilé ọkọ yá ara tí wọ́n sì máa ń fi ara tí ara tí wọ́n fi tán fi là kúrò níbi kó já sí wípé àwọn ọmọbìnrin wọn ti lose virginity wọn kó tó di pé wọ́n lé ọlọ́kọ ara tó jẹ́ káwọn orí ṣe púpọ̀ jù lọ ṣùgbọ́n gbogbo àwọn ọmọ tí wàá ní ìsìn wọn kàwé ni ó wọn kàwé ni àtẹ̀tí ọ̀mọ̀wé ọ̀hún ẹ wá lọ wò wọn láwọn ilé tí wọ́n máa ń rẹ́ǹtì lẹ́gbẹ̀ẹ́gbẹ́ iléèwé ní poli ní college ẹlòmíì ti ṣòfò ọmọ tí ó mọ ẹlòmíì ti ṣòfò ọmọ ó ti pàdánù ọmọ wàhùn aláyẹsọ mo gbọ́ sí kéèsì ọmọ kan ó ní wọn ò wá ní lágbájá wọn ní dáàdi òun ṣe project lọ kò sì wálé àti ń ṣe project lọ́wọ́ ni àmọ́ project padà yíwọ́ rẹ̀ at the end of the day ó fẹ́ bímọ tán lẹ́sùkò ti lóyún ó fẹ́ bímọ tán kó tó yọjú ní ọ̀rọ̀ unfortunately operation ni ó fi bímọ ìjọ yẹn ni wọ́n mọrú project tó tó ti ń sùn ìjọ yẹn náà mọrú project tó ń sùn so in the name of pé kí ni wọ́n fẹ́ kàwé name of wọ́n fẹ́ kàwé ayé wa tóbi lẹ́mìí wa jù ní tí a lọ fi wọ́n dà níwájú ọlọ́wọ́ bá àìmọye ọ̀nà tàbá bọ́ sí ọ̀rọ̀ alẹ́ Muhammad salam tó bá dọ̀wọ́ àlìkìyàmà àìmọye ọ̀nà làwọn ọmọ wa ó sì sí wá láǹfààní ní gbangba àlìkìyàmà tá a bá tọ́jú wọn dáadáa. àwọn onípẹ́kọ́ ọmọ mọ́kàwé àwa náà ní wọ́n lé ẹ̀kọ́ gíga ṣùgbọ́n tá à ń sọ ni pé ìyẹn ò gbọ́dọ̀ jẹ́ dìlé tán bá ti rí ẹni tó wù wọ́n tí wọ́n sì rin ọ̀nà tó tọ́ ẹ̀ṣẹ̀ wo ló ń bẹ ń bi kọ́mọ rẹ ti lọ́kọ kó máa sanwó léèwé rẹ tó bá jẹ́ pé yẹn ni òfin ní do lórí ibú látara rẹ̀ tó bá jẹ́ pé yẹn ni iṣẹ́ tó ti ń ṣe láti àìmọye ọdún òfin ní bàjẹ́ tí òfin ní dàrú àti wípé tọmọ kan bá dé tó ní àwọn àwọn fẹ́ má rí ara àwọn a ní serious tó bá serious lọ káwọn òbí ẹ̀ wá tó bá ti wú ọmọ kó káwọn òbí ẹ̀ wá tọ̀ àwọn ọmọ yìí nìsín eléyìí tó lóun fẹ́ fẹ́yàwó yìí mo ó lóun wà ní three hundred level èyí náà tó lóun náà fẹ́ lọ́kọ̀ yìí òun náà two hundred level àbí nǹkan ló wà ẹ bó fẹ́ ṣe we just have to assist them torí pé kí wọ́n ti ẹ̀ wálé pé mo fẹ́ marry ó yẹ ká appreciate wọn fáwọn ẹgbẹ́ wọn ń wálé mọ́ni and I your couples life ní student lodge ní around the schools tó yẹ pé obìnrin àtọkùnrin òun náà ọjọ́ ń gbé papọ̀ tọkùnrin tí bàbá ò mọ̀ sí bàbá ẹni kíní ò mọ̀ sí ìyá ẹni kíní ò mọ̀ sí so táwọn ò bá wá rìnrìn ìranù tí wọn rìnrìn àgbèrè tí wọn òun kò tán níwà tán wá wá nù lé sọ́sì ga kọjá pé mi àti ìlọ́nà ó tún náà pé adínàgbà òkú fún wọn. ká ràn wọn lọ́wọ́ ká ṣe dáadáa wípé ara táwa náà fi lè ṣe mí ká fi gé ọwọ́ bàjẹ́ kù láwùjọ wa lélẹ̀ wa anabi wa muhammed sallam anabi ni ìdá àtàkùn máa ń tẹ̀rù tọ́wọ́ náà dínà ò wà kólúkọ́ ó fàzà wùjọ. èyíkéyìí ẹnikẹ́ni tó bá wá bá yín pé òun fẹ́ fẹ́ ọmọ yín níyàwó anabi ni ẹ wo nǹkan méjì ẹ wo ẹ̀sìn ẹ̀ ẹ wo ọmọlúwàbí ẹ̀ tí méjèèjì bá ti tẹ̀yìn lọ́rùn fàzà wùjọ ẹ̀fún lọ́mọ ẹ wá gbọ́n tánàbí parí ẹ̀ ànábì ní ilà tẹ̀fọ̀ádù tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ takùn fìlà àrùbí fàṣádù kẹ́bìrà ẹ ìbàjẹ́ tó lágbára ó fìmọ̀ sẹ̀ lórílẹ̀ torí pé sáyìn ò gbà àwọn ọmọ ló ti nífẹ̀ẹ́ ara wọn yìí don't mind that day i'm with you no problem wọ́n bẹ̀rẹ̀ ìrìn àrè wọ́n bẹ̀rẹ̀ ìkórè wọ́n bẹ̀rẹ̀ sí kùsì láàrin ara wọn ó jẹ́ kí n rántí nígbà tá a kéré jù báyìí lọ obìnrin kan sáwùrù mọ́ bọ̀dá wa kan fún sáfẹ́fẹ́ bọ̀dá wa bọ̀dá tí mo tí ì ṣetán tí mo fẹ́ níyàwó ọmọbìnrin wa gbìyànjú fá bọ̀dá sáyàrí pé aláwọn ò fẹ́ yàwó sẹ́ ọmọbìnrin wa máa ń dásà kan jọ́nà jọ́nà mo mọ̀ pé ilà mo mọ̀ túmọ̀ ilà tẹ̀fọ̀ àlù takùn fìtìnà tó ń fi àrùbí wà fàṣà tó kẹ̀bí tẹ́ bá kọ̀ tẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ fìtínà owó ṣẹlẹ̀ tó bá jẹ́ pé nìkan ló bá kọ̀ fún bọ̀dá yìí níjọ náà táwọn náà nífẹ̀ẹ́ ọmọbìnrin yìí tó ń tọ́ ọmọbìnrin yìí dásà ẹ̀ ń jọ ẹ̀ ló sọ pé ah wàlá ìbímẹ àti lágbájá ò bá fẹ́ra wa á yẹra wa lálẹ́ ah mo ní ìtumọ̀ àdìsá lẹ́bìrì o ilà tẹ̀fọ̀ adù tẹ́ ẹ bá pọ̀ tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ kákùn fìtínà tó ń fi àwùjọ fìtínà ọmọ ṣẹlẹ̀ lórílẹ̀ wọ́n fasádùn kẹ̀bí nínú tá a gbọ́dọ̀ gbìyànjú káwa náà ká má darapọ̀ mọ́ àwùjọ ẹ̀mọ́ pé níjọ́ àná ni wọ́n ti máa ń fi kọrin tí wọ́n sọ pé báyé bá ń bá bàjẹ́ lọ báyé bá ń bá bàjẹ́ bọ̀ ká sọ wà wò káwa náà má dára wọn. àwọn gbọ́dọ̀ di ìbàjẹ́ bó tilẹ̀ kí ìbàjẹ́ kó pọ̀ tó láwùjọ wa èmi àti ní tiwa gbọ́dọ̀ yàtọ̀ torí pé mọ́mìdí làwà mùsùlùmí làwà àwa lófin a sì nílànà tá à ń tọ̀ kò bá dẹ̀dà kó dàpọ̀ púpọ̀ kó sọ àwa àti nìkan ní wa lápapọ̀ náà. والذين يرمون المحصنات ثم لم يأتوا ثم لم يأتوا بأربعة شهداء

nípa àwọn ìyàwó wọn àtàtà fi rí obìnrin tó já sí pé alálùbáríkà obìnrin kò lójú méjì ojú kan náà ni ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ọkọ ò ní ní kẹfín ṣù tí ó máa sáwùjẹ fóònù rẹ̀ wò àwọn ọkùnrin ní ìbàjẹ́ débi pé kò sí reason tó sọ pé ìyàwó òun kò gbọ́dọ̀ lo android àfi fóònù kékeré lọ gbọ́dọ̀ lò ẹlòmíì ò jẹ́yàwó tiẹ̀ ó lo fóònù rárá ó ní kéde fóònù tí wọ́n gbé lọ́jọ́ tí wọ́n mọ̀ yálé obìnrin sì ní ó là kúrò níbi ìtọ́kọ rẹ̀ sọ ó wá tọpinpin tọpinpin tọpinpin obìnrin yìí nígbà tí ò rí ó sáàdá sí rọ́ọ̀kì gbàgbọ́ torí pé ó bẹ nínú àwọn ọkọ kan tí wọ́n gbà wípé ah sóbìnrin káwọn ti ẹ̀yà lè sá torí ẹ̀ ni ó fi mọ fìtínà ìyàwó lè rí báyà rí mọ̀ lọ́kẹ̀ mímọ̀ pé obìnrin kò sóbìnrin tí ó lálẹ́ kò wá ní fún ìyàwó rẹ̀ ní breathing space ìyẹn kò gbọ́dọ̀ ní kọ́sítọ́mà kò gbọ́dọ̀ ní alájọṣe kan kò gbọ́dọ̀ ní kankan kódà ẹbí rẹ̀ gan tó dáràn gan. ọlọ́wọ́ bá wa sọ pé wọ́n lẹ́bí iná yẹ̀rùmú ẹ̀sìnkún sọ̀láǹtì àwọn ọkùnrin tí wọ́n máa ń lé àwọn obìnrin ní ìròyìn sìnà tí wọ́n máa ń pe àwọn ìyàwó wọn ló ní sìnà fún mọ̀làbíyá tó di àrùbá àti ṣùwàdà àwa bí wọ́n léèrè pé olóbìnrin ṣe sìnà ó ní bẹ́ẹ̀ ni à ń gbà àwa bí léèrè pé àwọn ké lórí ẹni kó mú fóònù ẹ̀ wá obìnrin gbé fóònù kalẹ̀ fi fóònù mi ẹwù ẹwù dáì nọ́mbà yìí ẹwù dáì nọ́mbà yìí ẹni pé òfò sí ẹni kó pè nígbà tí ó pè é ó ti ya kàbírá tí ń ta ọjà fún obìnrin àbí òkè ó ní ẹtú wo eléyìí náà ọyá ẹni kò pèlè náà obìnrin wa pé gbogbo nọ́mbà pátápátá kò sí kankan tó jọ nǹkan tó ń lọ ọmọbìnrin ẹsẹ ọlọ́ni wà lẹ́dí náà yẹn mú náà ẹ̀lìmọ́ sanat àwọn obìnrin jẹ́ pé alálùbáríkà obìnrin wọn wọn rìnrìn àrè wọn wọ́wà kú wàá wọn ṣe oníṣekúṣe alimusanat ọkọ wọn nìkan ni wọn mọ wọn láì ó pọ̀ àwọn obìnrin tẹ pé ọkọ ò trust wọn. kọlọmọba aláṣọ wọn tala kó dákun kó jẹ́ kí ẹsẹ kó jọba nílé wa ẹ dákun irú ọkọ wo náà ló fẹ́ tí ò trust rẹ àbí tó bá yẹ pé ẹ̀sìn ó bá wò ó mọ́ lára tẹ̀sìn yẹn bá jẹ́ ẹ̀sìn ẹjọ́ tó ń jẹ léwò pé à tí oyin bá jọkọ ẹni ó mọ̀ dá pọ̀ ẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn tó ẹgbẹ́ sì ló wù mọ́ níjọ́ náà ìsìláàmù kan kọ́ wa lẹ́kọ̀ọ́ ànábi ni dọ́nù bílmùmìnínà khayra dọ́nù bílmùmìnínà khayra gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá fẹ́ ro nǹkan kan sí mùsùlùmí yóò jẹ́ nǹkan dáadáa yìí kan rí la mọ́ rò sí mùsùlùmí bẹ́ẹ̀ náà ni ó ṣe àfẹ́kìtì obìnrin tóun náà ọmọ rò wípé òun ní trust àbù èyí ṣe múmi ni because anagba Muhammad sasana sọ pé dọ́nù bílí múmi ní ilẹ̀ khayr nǹkan tó dáa ní kẹ́ ẹ máa rò pé láwọn múmi ní ọmọ yá ni kò sínú wa múmi ní kó o máa ro èrò tí ò dá sí múmi ní ọmọ yá rẹ ó jẹ́yàwó rẹ kò jẹ́yàwó rẹ kò sínú wa rẹ̀ ọlọ́run bá ní gbogbo àwọn ọkùnrin pátápátá tí wọ́n bá fi ẹ̀sùn sìnà tí wọ́n fi kan ìyàwó wọn tí wọn ò bá fi wá rí ẹlẹ́rìí mẹ́rin tí ó establish pé lóòótọ́ lóbìnrin yìí ságbèrè lágbàlá yìí ọ̀nà méjì òun ni eléyìí lè gbà ṣẹlẹ̀ inú kóbìnrin sọ pé kọkùnrin sọ pé òun rí ìyàwó òun báyìí tó ń ka ọkùnrin mọ́ lórí ó bùkátà sí kórí ẹlẹ́rìí bẹ́ẹ̀ tí wọ́n jẹ́rìí pé yàtọ̀ sóhun gangan àwọn mẹ́rin náà àwọn ẹlẹ́rìí bèrè tí wọ́n sì rí tí gègé ń bẹ nínú ìgò tàdá nàám tàbí bẹ́ẹ̀ kọ́ kóbìnrin yìí lóyún kọ́kọ́ wá sọ wípé oyún ti ń bẹ nínú rẹ̀ yìí èmi kọ́ ni mo ní àà wọ́n ní sí ìyàwó rẹ̀ kọ́ ni oníyàwó òun ẹ̀ ẹ̀ súnmọ́ra yín ní ẹ̀ka rẹ̀ oṣù kẹrin rẹ̀ tí mo ti travel a ti súnmọ́ra lẹ́nu ìgbà tí mo dé ṣùgbọ́n nígbà tó lọ ya èyí tí wọ́n máa yà jẹ́ scan oyún ti ń bẹ ní ara rẹ̀ wọ́n ló ti pé oṣù kẹfà èmi oṣù mẹ́rin lèmi sì lò ní travel. àbíwò ni oṣù mẹ́ta oyún ẹgbẹ́ mẹ́ta èmi sì lò oṣù mẹ́rin ní travel gbogbo dídé tèmi ètí ju oṣù kan lọ definitely tó bá kó ti lóyún kí n tó lọ àbí tóyún bá fi lè jẹ́ oṣù mẹ́ta àbí ó yẹ kó jẹ́ oṣù mélòó ó jẹ́ oṣù mẹ́rin oṣù bíi tí ìlóṣù kan lé ìtọ́fẹ́ kóun ló sẹ̀mọ̀ pé ó ti rújú bá náà lóòótọ́ à ń bọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní tí mo bá fi rí ẹlẹ́rìí mẹ́rin tí ó jẹ́rìí wípé lóòótọ́ lobìnrin ságbèrè wàlọ́ọ̀hì gbogbo nǹkan táwọn ọkùnrin àtobìnrin dá lọ́kùnrin. ọkùnrin yìí bá a ti sọ pọ́kùnrin mi máa ń parọ́ àgbèrè mọ́yàwó rẹ̀ bẹ́ẹ̀ náà lobìnrin náà máa ń parọ́ àgbèrè mọ́kọ yẹn àmọ́ nígbà tí òsì ti ń chẹ́ẹ̀kì wa kò sófin ẹ̀sìn kankan tó dá wa lọ́wọ́ kọ́ ká mọ̀ sọ tójú wa ò tó kò sí òfin ẹ̀sìn kankan tó jẹ́ àmọ̀ wípé bá a bá sọ ń tà rí ìyá rẹ̀ ó jẹ wá oníkálukú wa free ọlọ́run ní tó bá fi rí bẹ́ẹ̀ fagilidúhùn mùsàmánì nàìjíríà àwọn ọkùnrin wọn jẹgba ayé tì o wọn ó jẹ ẹgbàá mélòó ẹgbàá etí tí wọn bá fi rí ẹlẹ́rìí mẹ́rin kì í tún wá sí yẹn nìkan o wàlá tẹ́kọ̀ọ́bà ìdá òòṣà àdàtà àbàdà gbogbo ọjọ́ tí wọ́n bá ní ẹ lọ pẹ́ lẹ́rìí wá ẹ gbọ́dọ̀ gbà wọ́n gẹ́gẹ́ bí ẹlẹ́rìí àbàdà gbogbo ọjọ́ tí wọ́n bá ní kẹ́ mẹ́lẹ́rìí wá àkèyé sí ilé ìtàn ti nà lẹ́gbàá ayé tì torí pé ó parọ́ àgbèrè bọ́yàwó rẹ̀ kò gbọ́dọ̀ jó òun láíláí ọlọ́wọ́ bá ní wàhùlẹ́ àyíká omole fàṣíkù bẹ́ẹ̀ bá wá pòkí ẹ̀dá tẹ́ẹ̀rí òkè nù tó parọ́ àgbèrè mọ́yàwó rẹ̀ ṣẹ̀rí akàngbáyé bí ẹni pé kò sẹ́ni kankan tí ó bí wa akàngbáyé bí ẹni pé kò sófin ẹ̀sìn kankan tó ń gáìdì wa bẹ́ẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó la òfin kalẹ̀ tó kò ń ṣe tó ń wò níbẹ̀ ó la ìlànà kalẹ̀ tó ní kálukú ó mọ̀ ṣe tó wù níbẹ̀ àtọkùnrin àtobìnrin ẹ̀jẹ̀ àṣà tó ṣe ara wa àwa mùsùlùmí ìdájọ́ ẹ̀sìn rí tábàlà ṣe tafsir kì í ṣe pé ìtàn Musa àti Firaun ìtàn nàmúrúfà àti Ibrahim kọ́ là á fẹ́ gbọ́ níbi tafsir gbogbo tó ń ṣẹlẹ̀ láwùjọ yìí tọ́pọ̀lọpọ̀ tí ò yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n kàn máa ń rò pé táwọn mùsùlùmí ti máa ń le jù torí pé àká sókè àgbóhùn sókè káwọn èèyàn máa gbọ́ bá a ti máa ṣe ń gbọ́ yìí pé àṣé kìí ṣe pé a kàn lè lásán lórí àwọn àlámọ̀rí kọ̀ọ̀kan kìí kàn ṣe wípé a kàn dàbí ẹni pé a kàn fẹ́ máa ṣe bí ẹni wípé àwa ni ẹ̀dá kankan tí ò dẹ́ṣẹ̀ tí ò lẹ́ṣẹ̀ tá a fẹ́ máa gbígbèsè ayé bíi saints bí ó ṣe pé àkọọ́lẹ̀ alukur'an ọ̀pọ̀lọpọ̀ tó bá rẹ́ nìkan tó bá sírìọ̀sì tí ò ṣàgbèrè tí ò mutí àwọn kan máa rò pé ebi kìnnì tí wọ́n ti máa le jù bọ̀ tá a bá jẹ́ kí wọ́n mọ̀ wípé bó ṣe wà lákọọ́lẹ̀ nínú tọ́nà ọba sọ̀kalẹ̀ fún àlẹ́gbà Muhammad sallam asa anyaku nalahu muhayyara ó sì lè padà jóore fáwọn náà torí bẹ́ẹ̀ gbogbo wa kámánìrìn tí ò dá kámánìrìn tí ò tọ́ kámánìrìn tí wọ́n sọ wípé ṣe bá àwọn mùsùlùmí náà nu àwọn mùsùlùmí náà ṣe bẹ́ẹ̀ àwọn tó bá ṣe bẹ́ẹ̀ kábẹ́ lọ́wọ́ bá fún wọn torí pé kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lè hàn tó pẹ̀lú ẹwà Islam ní ìmúra àbí ní ìrísí tá a lè fọwọ́ gbáyà wípé ó dúró déédéé tó bá fi di pé wọ́n ń bá ẹlẹ́yà wọ́n ń bá ní ààyè tí ò yẹ kí wọ́n bá tí wọ́n ń bá àáfàá láàyè tí ò yẹ kí wọ́n bá ó tọ́kọ́ ní kálukú wa ká ṣàtúnṣe ara wa à ń bẹ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala gbogbo ìbàjẹ́ tó bá báyé ọlọ́run tó kákùjọ kó ṣọ́ àwa kó ṣọ́ àwọn ará ilé wa ń bẹ̀ kó là wá níbi fìtínà tí ìgbà kó dẹ̀ má jẹ́ kí aburú gbà kó jẹ́ ìpín tẹnìkọ̀ọ̀kan wa wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh Hello. كل يعرف كل يعرف رقمه ان كوكا كوما نمبر Dam. Oníbèrè ìbéèrè pé CCTV camera náà ṣé kò ju ẹlẹ́rìí mẹ́rin lọ? Ṣé rí mo rọ̀ mo ṣúwà pé Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì gan náà nílé ẹjọ́ ṣẹ̀ríà àwọn àfẹ́sìn wọn kì í gba wọn gba CCTV camera kò tó ẹlẹ́rìí mẹ́rin because ṣe rí ní tí òfin ní gbà ní tí òfin ní tó ẹlẹ́rìí mẹ́rin ní sàn alhamdulillah kò sẹ́ni kankan wa tó ṣàjòjì ai pẹ̀lú tí wọ́n fi ai dá lára ẹ ẹnì kò lè sọ pé cc camera ló ká nǹkan lẹ̀ so torí pé táwọn èèyàn bá fẹ́ rò pé kò sí extent tí wọ́n lè go to so ṣẹ̀ríà ò ní gba cctv camera ìtọ́nà ń fẹ́ gbà ni pé èèyàn mẹ́rin tí èsì rọ́bọ̀tì èèyàn mẹ́rin tí èsì rọ́bọ̀tì èèyàn gidi mẹ́rin yes because rọ́bọ̀tì ò mọ ọlọ́run náà èèyàn gidi ni ó mí lẹ́mìí pé tó bá dẹ̀ jẹ́ parọ́ ọmọkùnrin ni o tí wọ́n sì wà á lẹ̀ lóko pa o èèyàn ẹnìkan nú àwọn mẹ́rin tó fẹ́ jẹ́rìí tó bá jẹ́ pé irọ́ ni wọ́n ń pa ẹ̀mí ẹnìkan ṣèkì ń bẹ̀ tí ó jẹ́ ọ̀gbẹ́ sẹ́wulẹ̀ rí sẹ́wulẹ̀ rí wọ́n lè bí wọ́n sọ bẹ́ẹ̀ ni kì í ṣe pé mi wulẹ̀ rí so ẹ eh, so ṣẹ̀ríà ò gba cctv camera wallahu ala wa ala. waaleykum salaam wa rahmatulah. Hmm. obìnrin tó kù lọ́dọ̀ ọ̀kọ̀ọ̀kan bọ́ sọ́dọ̀ ọ̀kọ̀ọ̀kan oníbèrè ń pè ṣé bó ṣe ń lọ káàkiri ẹ̀ ṣé kò ń ṣe kó ṣe sí náà tó bá já sí pé ó bá kú nílànà tí ṣẹ̀rí àálà kalẹ̀ ọlọ́run kó sọ ní kálukú wa ṣẹ̀rí ọlọ́run bá aláṣọ àtàlà ó fi ààyè lẹ̀ fún wa tó bá jẹ́ sí pé ìbágbépọ̀ ọkùnrin àtobìnrin tí ò bá ti rọgbọ tí ò rọrùn ọlọ́run ní kí wọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ó ní ìlànà tí wọ́n ó tọ̀ tí wọ́n fi lọ lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ kóbìnrin ó sì kó gbogbo ẹrù rẹ̀ gàbádáyálẹ̀ kan náà kó sì mọ bí bó ṣe ń kókó lé ọkùnrin kan ó sì ń kó lọ sí ilé ọkùnrin míì kò sókọ méjì tí wọ́n pe léyìí àgbèrè ni kódà ká ìwọnú ká ìwọnú ẹ̀sìn gan àṣà ò ní ìgbà bẹ́ẹ̀ because ó yanjú tán pẹ̀lẹ́ nìkan eléyìí tó wá kó wá sílé rẹ̀ nísìnyí torí pé kò sí ìyẹ̀kan tó ń jẹ́ ìgbéyàwó nínú àṣà Yorùbá tó tó kán fẹ̀yàn ní sulọ́kà amákò kan kó ẹrù lẹ́ẹ̀kan náà kó o sì lọ dálẹ̀ nílé ọkùnrin kan eléyìí kan ó ṣàfihàn pé obìnrin tí ò tó déédéé níbi ẹ̀sìn rẹ̀ àti ọmọlúwàbí ẹ̀ òun ló ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó yẹ pé ó kọ ọkọ ní tòótọ́ pé ìlànà tá a gbà kọ obìnrin tá a gbà kọra ẹni wọ́n tọ́ ó dẹ̀ yanjú ló bá lọ fẹ́ ẹlòmíì kódà ó tún pẹ́ mbẹ́ ó tún wà mbẹ́ yẹn náà kò tún pẹ́ wọ́n tún gbọ́ra wọn yé wọ́n tó kọ́ lẹ̀ mbẹ́ náà ìlànà tí wọ́n gbà kọ obìnrin náà ó tún yanjú níbẹ̀ ó tún fọkọ ó di mélòó ó di ẹlẹ́ẹ̀kẹta kò bá àfẹ́ àìmọye ọkọ bẹ́ẹ̀ tó bá dàbí jẹ́ pé ìlànà tí wọ́n fi ń kọ́ ọ lẹ̀ ó ṣe déédéé ìlànà tọ́lọ́hùn. kò sí nǹkan kan tó wà bẹ́ẹ̀ tó tó bá ti jẹ́ pé wọ́n sáà ń tẹ̀lé òfin ọlọ́run tí nǹkan ṣe kó ẹrù ó bọ́ síbi ó tó kẹrù ó bọ́ síbi ó tó kẹrù bọ́ síbi ṣùgbọ́n ìlànà yẹn ká lọ gbọ́ àlàyé ẹ̀ka sí ma kọ́nà bá aláṣọ àtàlà kọ́nà tó àwọn ìjọba sí wọn lọ àlà wàhálà. So I don't know if I don't know so it's your company about so that the one who Ah, lè pẹ́ ní kankan ló ní sìnà ká iná mọ̀ ká àyà àyàfi tá a bá rí ní tó ṣàfihàn pé ní sìnà yálà òun fúnra ẹ̀ ló sọ fún wa pé à òun lóbìnrin o tó yẹ pé báwọn ṣèjọ máa ń ṣe rèé o báwọn ṣèjọ máa ń ṣe òun ló fẹnu ara ẹ̀ sọ fún yàn yálà ẹ wá ń bínú sí ni o àbí ẹ ń fi ṣe yẹ̀yẹ́ ni o torí pòun ló sọ bẹ́ẹ̀ fún yín ni bọ́ ò bá fi sọ bẹ́ẹ̀ tẹ́ẹ̀sì rí kẹ́ẹ̀ka bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni so wallahu alahu alam. نعم Thank you.

wọ́n dìrọ̀ mú zọ́ìrù hadith wọn wípé ìtumọ̀ yẹn ni pé ó lè fira rẹ̀ lọ́kọ ṣùgbọ́n àwọn tó pọ̀ jù nínú àwọn àfáìsìn wọ́n ní pé ìtumọ̀ ń tádìsì yẹn ń sọ ni wípé yóò mú ẹni tó fẹ́ fẹ́ lọ sọ́dọ̀ wà léyò rẹ̀ wọ́n dẹ̀ ṣe ákìdù nìka ṣùgbọ́n òun ló ní final táwọn ẹbí rẹ̀ bá rí wàlíù rẹ̀ bá rí rí pé ẹni tó fẹ́ fẹ́ yìí eléyìí ò rò ṣe bí ọkọ bá ti ń wò yìí tó bá fi sọ wípé ẹ tó ń fẹ́ náà tí ẹ ní ó lékè nígbà náà unlike tó bá jẹ́ ọlọ́mọge tọ́lọ́mọge bá mú yàn wálé tí wàlíyù rẹ̀ ò bá fọwọ́ sí pé kó fẹ́ nìyẹn kò lè fẹ́ nìyẹn pẹ̀lú reason tíṣẹ́ rí a gbà wọlé ṣẹgbọ́n bọ̀ tó bá kó obìnrin tó ti lọ́kọ rí ni tó bá sọ pé ẹ tó máa fẹ́ nù kò sí nǹkan kan torí pé kì í ṣàjòjì lé ọkọ gbogbo ń tẹ́ ẹ lè fẹ́ sọ fún wípé àwo bẹ́ẹ̀ni ìṣẹ̀ǹṣẹ̀ yìí ó ti rí díẹ̀ rí bẹ́ẹ̀ so tó bá fi wá níbi tóun lọ nìyẹn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n làbúdà mi àkìdìdìkà làbúdà mi àkìdìdìkà irú ìjọ tí ọkọ mú ẹni yẹn lọ sọ́dọ̀ bàbá rẹ̀ yẹn ó lè sọ fẹ́ni yẹn pé kó mú yẹn méjì wá kí bàbá rẹ̀ náà mú bóyá àwọn ẹ̀gbọ́n rẹ̀ kan ni wọ́n wà ń bẹ̀ so gbogbo àwọn ẹgbẹ́ sẹ́ẹ̀ ti yọ̀ǹda kí wọ́n sọ yanyanyanyanya pé mo ti yọ̀ǹda rẹ̀ fún ọ so kò dìgbà tí wọ́n bá tó ṣe wàlímọ́tò nìka tí wọ́n bá ṣe ákìlù nìka náà tí èèyàn díẹ̀ bá ti wà ń bẹ̀ tí wọ́n tí wọ́n tọrọ tọ́ntẹ́ni wọ́n tọrọ tí wọ́n sì mọ̀ pé wọ́n tó lẹ́ni wọ́n tó lẹ́ni tí ó jẹ́ pé wọ́n lè jẹ́ ẹlẹ́rìí so kò sí lámọ́ ni wallahu a'lam. bẹ́ẹ̀ ni tó bá pẹ́ nísìnyí òun bàbá rẹ̀ méjì tá a bá fi wá rí èèyàn méjì sí i àwọn èèyàn méjèèjì yẹn tó bá fi lè jẹ́ ẹni tó dúró déédéé níbi ẹ̀sìn wọn táwọn èèyàn mọ̀ wọn pé a gbogbo nǹkan là mọ̀ lágbájá ò lè sọ tójú rẹ̀ tó ntíṣẹ̀ríà náà sọ ni pé wàṣà ìdáyà àdì àti èèyàn méjì tí wọ́n jẹ́ onídéédéé so tó bá ti jẹ́ ìmẹ́jọ ọlọ́run àná. Thank you ní béèrè béèrè pé wọ́n nílé ẹ̀kọ́ kan tó gbajúmọ̀ wọ́n lo ìdájọ́ sí iná lérí àwọn akẹ́kọ̀ọ́ wọn á sọ pé wallahu alam èyí tí wọ́n ṣe yìí kò sí nínú ìkápá wọn torí pé aláṣẹ ìlú òun ló ní ẹ̀tọ́ kó ṣe ìkọ́ mọ́tò lè hajj lórí ẹni tó bá jẹ ọ̀ràn tó bá jẹ kí wọ́n ṣe hajj fún àwọn aláṣẹ ìlú ni ẹ rí i pé a kò sákọọ́lẹ̀ kankan pé sàábà kan lágbára bìkan nígbà ayé ànẹ́bí àwọn sàábì sì ṣe ìdájọ́ fẹ́ nìyẹn wọ́n dọ́dọ̀ ànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam so wọ́n dọ́dọ̀ ànẹ́bí abẹ́ tó bá wà nípò ipò ànẹ́bọ̀ Muhammad sallallahu so wallahu alam kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ nínú ilé ẹ̀kọ́ yẹn wallahu alam. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Now? Ah. obìnrin tí ó dúró pé kí ọkùnrin tó ti di mùsùlùmí nígbà yí àníbọ̀ Muhammad sasala tí pé kó jẹ́ káwọn padà sórí àgbèrè táwọn jọ ń ṣe àìjẹ́ bẹ́ẹ̀ òun ó pariwo rẹ̀ fáyé pé òun ló wá máa ń gbé àwọn ẹrú ní mọ́kà lọ sí mọ̀dínà ọkùnrin náà bẹ́ẹ̀ lọ́wọ́ àlẹ́bí wa sallallahu alaihi wa alihi wa sallam níta sọ náà ni pé azani azaniyatu la yankihuha illa zani gbólóyìn náà lànà fi dá lóhùn pé sórí obìnrin tó bá jẹ́ alágbèrè kò sẹ́ni tí